وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكو فون وباوا أترو عليكم إكي الله أتيجي أتوري أجنجتان النبي ومحمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna anabi wa muhammad náà sallallahu alayhi wa sallam tí ó fi dọjọ́ gbẹ̀ǹde alkiyama olùwà kọ́mọ́sà ka ẹnìkọ̀ọ̀kan wa náà kúnnúrú àwọn olóríire bẹ́ẹ̀ ọlọ́run ọba dúpẹ́ fún ọ. Imana, ìwọ ọlọ́run ọba ló ní tó o sì máa fi sàánú ẹni ọba fẹ́ adúgbòlódò ọlọ́run tó fi rú ọ̀nà báyìí mà wá ọ̀nà wo ọ̀nà kí ni ìwọ ọlọ́run ọba fẹ́ ibolo ni a lọ ibolo fẹ́ a dúó ibolo fẹ́ ká wà káwa náà sì yára kú mbẹ́ẹ́ eléyìí la ń pè ní bí wọn bá ń pè yàn ní ahlusunna ahlusunna n ń jẹ bẹ́ẹ̀ nù ahlusunna ni pé iṣẹ́ wo la nabi wa muhammad sallallahu alayhi wa sallam jẹ́ fáyé kí la nabi ní a ṣe kí ló ní a má ṣe kí ló ní a jẹ kí ló ní a má jẹ irú rìn wo ló ní a rìn irú èwo lọ́la gbọ́dọ̀ rìn gbogbo ẹni tí ń bá ń sọ àwọn nǹkan báyìí òun là ń pè ní ahlusunna àwọn tí ń tẹ̀lé lánàá anabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí ń ní ẹ fi rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ọ̀ràn tóun ń dá bí wọ́n bá bíi pé ẹ sí alùsùn lẹ́yìn náà yóò wá ná àwọn èèyàn ṣe ó ń súnà ń tà wọn kọ́ra yọ ọmọ wa nàka sírò àwọn bàbá àbírò àwọn bàbá pé tẹ́ ẹ bá ń wá àwọn ń súnà àwọn àwọn ń súnà nù ẹ wá bíi pé ewu ni wọ́ bẹ́ẹ̀ ọba jẹ́ oní súnà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam àbí nítorí pé àmọ̀tún máa ń tà ń wí lẹ́nu ni mùsùlùmí ó fi lè mọ láyàláyà pé àwọn ń súnà nù àwọn èyí ṣe ń súnà ẹ dákun kí lọ́wọ́ á kù mọ́ nínú islam lára èèyàn bàbá yọ súnà anabiwa muhammad sallallahu alaihi wa sallam kú ọlọ́wọ́n bá tí ọ̀fọ̀nà súnà anabiwa muhammad mà wá ọlọ́nkọ́ mẹ́jà sínà láéláé ọlọ́nkọ́ wá jẹ́ ká jèrè sunna nabuwa muhammadu sallallahu alaihi wasallam kajere rẹ̀ láyé kajẹ́ lálùkìyàmà lápá báyìí náà mo kí àwọn baba dáadáa tí ọlọ́wọ́n ọba tó sẹ́yìn ní àgbàlagbà dáadáa eléyìí tí a lè mọ wò ń wájú wọ́n yànjú wọn bàbá wọ́n yànjú wọ́n yànjú ẹ̀ẹ́ <laughs> eh, adúgbò fọlọ́hún ọlọ́wọ́n ọba tí ó ní ká máa ríro ẹ̀yin àgbàlagbà báyìí nídìí sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n oníjẹ́ máa padà sí ibú ọlọ́run ọba tó ṣe yín ní àgbà dáadáa bó o lẹ tún wá dà yìí ọlọ́run níjẹ́ ọ tọ́ sí yín o gbogbo àwa ọmọ yín náà tá à ń rí yín tínú wa ń dùn ọlọ́run níjẹ́ àríbànújẹ́ lára yín ọlọ́run wa ní jẹ́ kẹ́yìn náà orí bànújẹ́ lára tiwa náà inú tèmi a máa dùn púpọ̀ bá a bá wà níjókòó súnà tá a ríro àwọn bàbá lápá kínní lápá kejì báyìí yọọ ma jẹ́ ìjánirọ́ fẹ́ni tọ́ba fẹ́ wíwí kúwí sí sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé àwọn ọmọ aláìlójútì ní í ṣe sunna gba àkórí bẹ́ẹ̀ ara wọn àgbàlagbà tí wọ́n tẹ̀lé lánà anabuwa muhammad sallallahu alaihi wa sallam àṣẹ sunna yìí ṣe àìlójútì sunna yìí ṣe àṣà. Baba, ọlọ́run oníjẹ́ máa padà sí ibú àti gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá tún rí bẹ́ẹ̀ nínú ìlú wa ń ṣakínbì àti gbogbo ìlú tí ọlọ́run bá ní káwọn àgbàlagbà dáadáa súnà báyọ̀ ọmọ ẹbẹ̀ ọlọ́run oníjẹ́ máa padà sí ibú o mo fi eléyìí náà kí gbogbo àwọn elétò ọlọ́run bá yọ̀ ọmọ fún yín ṣe ohun tí wọ́n ní ká bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí òun ní bẹ́ẹ̀ ti gbọ́ tí àwọn ìmáàmù kà sétí wà ní wọ́n ní almuslimuna bayna thakofati algarbiya wa thakofati alislamiya mùsùlùmí dúró ní àárín nǹkan méjì kí ni nǹkan méjèèjì náà wọ́n ní athakofati algarbiya wa thakofati alislamiya ọ̀làjú àbí ká tú ká pé àṣà kò sí ìta túfà kọ́fà sí tí ọ̀ wọlé ọ̀làjú àtàṣà tí islam gbé wá àti ọ̀làjú àti àṣà táwọn òyìnbó gbé wá bó o ní mùsùlùmí ṣe wá fẹ́ dúró láàrin méjèèjì yìí tí yóò rere apá kínní àtàpá kejì táyé mùsùlùmí ọ̀dà tọrùn rẹ̀ ò ní dàrú ìtumọ̀ ntí wọn ni ká bára wa sọ ní àárọ̀ tó níyì nìyẹn kọ́lọ́nkọ́ mọ́sá sí ń rọrùn àtẹ̀ntí ó wí àtàwa tá a gbọ́ ọlọ́njẹ́ mi ó rí wí ọlọ́njẹ́ yìí náà ó rí mi gbọ́ yé ọlọ́mọdé àsìra wa gbọ́ o afakọ́ọ̀fà èdè larubawa ni mo wá ní tu séde abínibí wa àlètò sọ́làjú àwọn larubawa ní nǹkan míì tí wọ́n ń pè lọ́làjú òun ni wọ́n ń pè ní alḥadọ́ra táwọn olóyìnbó ń pè ní civilization àmọ́ mo ti rí i níwòye sí pé nílẹ̀ yorùbá ń bì yìí àwa kì í sábà ṣe yàtọ̀ kánrin láàrin civilization àti culture òun ni ó mímí náà da méjèèjì pọ̀ pé bówù wá ká pè lásà bówù wá ká pè ní ọ̀làjú níta sáfẹ́ agbọ́yé ni pé islam gbé nǹkan kan wá ó ṣeé ṣe kọ́ papọ̀ mọ́ èyí tí àwọn òyìnbó náà gbé wá lọ́nà kan ó sì ṣeé ṣe kí wọ́n yàtọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà kí wá ni mùsùlùmí fẹ́ mú àkọ́kọ́ ni pé ìsìláàmù mùsùlùmí gbọ́dọ̀ mú ìsìláàmù pátápátá ni àìmú ìsìláàmù àbọ̀ irú ìsìláàmù àwọn kan pé àwò èsè irú yìí hùn ìsìláàmù ká máa mú ìtọ́tẹ́wa lọ́rùn èyí nǹkan wí o ìsìláàmù tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ó dùkọ̀lù fi sílmi káfàtàn ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá fọ́ wẹnú ẹ̀sìn ọ̀la yìí àtòrí àtara àtẹsẹ̀ àtọrùn lèyàn gbọ́nú ẹ̀sìn islam islam kórí ọwà nulẹ̀ kẹsì ọwà ń ta ọlọ́run níjà wọ bá wọn ṣerú ẹ̀ torí kò di nǹkan kan kọ́dà látàyé ń bì náà à ń bèlè lálìkìyàmà tí ò sírọ́ lèyàn wa ṣe ìsìláàmù pé ọ̀tọ̀ ni ti ń jẹ́ ń ta ọ̀tọ̀ lèyí ti ń jẹ́ ń nulé àbí ìsìláàmù ká máa wá sí láwa wẹ́ a eléyìí lèmi ò lè ṣe ẹ̀rí léyìí tẹ́ gbé wáyé ó ti lé jù àbẹ́lómi ò ní àwọ̀ gbàwèrè mẹ́sìn lẹ́nu ẹ̀ gbogbo orú àwọn ọ̀rọ̀ rán dẹ̀rẹ̀dẹ̀ báyìí ọlọ́nkọ́ mọ́sà kókó wa yọ ń bẹ̀ bí mùsùlùmí bá wá mú ìsìláàmù rẹ̀ lódidi ǹjẹ́ ó tún ní ìdí nǹkan kan tí islam gan encourage ẹ̀ pé kó mú sí i nínú ọ̀làjú tá a pè lọ́làjú eléèbódé yìí àbí tí ń jẹ́ islam ni pé mọ̀wùlẹ̀ débẹ̀ o ṣé mùsùlùmí ni ọ́ mọ̀tún mú nǹkan kan mọ́ nínú ọ̀làjú àwọn èèbó èyí wọn ni ká wá yanjú lónìí àbí tí islam wí fún wa ni pé àá. Uh -huh ntí ó wúlò fún ọ láyé mú àmọ́ kò gbọ́dọ̀ gbọ̀rùn rẹ lẹ̀ gẹ́gẹ́ bí ayé alukur'an kẹrin tó ní wabtagi fima ataka allahu daro al-akhira wala tansa nasibaka mina dunya ọlọ́wọ́n bá ní wabtagi fima ataka allahu daro al-akhira ọlọ́run nínú ta ṣe fẹ́ ní kọ̀ọ̀kan yín ẹ̀yàn máa nábì ádámà èbútẹ́bì ẹ fara ń tá a ṣe fún yín láyé nìna ẹ fi wọ́run ntí ń jẹ́ ìsìláàmù ni pé látàyé ń bì yìí lẹ́yìn ó ti pèsè ntí ó jẹ lálìkìyàmà kò sírun lọ lálìkìyàmà wọn è gbàwẹ̀ lálìkìyàmà kò sísẹ́ mọ́ bẹ́ẹ̀ yẹn bá ti kú ìtumọ̀ ntá ayé alukóra ni ń wí nù. No láyé ń bí yìí náà lẹ́yìn ó ti mọrú ilé tó bá fẹ́ gbé lọ́rùn ayé ń bí yìí lẹ́yìn ó ti fún rẹ̀ nírú pò tó bá fẹ́ kọ́lọ́hún ó tòun sí lálìkìyàmà kọ́lọ́hún ọba ní wọ́pútàgì fíìmà àtàkàlọ́hù dàrọ̀ àkírọ̀ wàlàtàǹsán nasíbàkà mìíràn dúnìyà ọlọ́run níbọ̀ ọba tí wọ́n ń wá ti yọjẹ́ kọ́rùn ọ̀rọ̀ ọlọ́run yìí wá gbọ́ kìlọ̀ tọ́lọ̀ ń kí o ọlọ́run ní wàhálà táǹsà nàṣú ibàkà mina dúnìyà a ah, ètò àwa ọlọ́run ọlọ́run létò òun ọlọ́run ni pé kéèyàn ó tó dálìkì yá mọ̀ yóò kọjá láyé kéèyàn ó tó dọ́run yóò ṣàyé lọ́lọ́run fi wá ní wọ́bítàbí fi ma àtàkà lọ́hùn dára àkírọ́ wàhálà táǹsà nàṣú ibàkà mina dúnìyà nta bá wá palẹ́sẹ̀ fún ọ ní nǹkan tayé náà ìpín tiẹ̀ náà ń bẹ̀ látàǹsà ọlọ́ni má gbàgbé ẹ ntí ń jẹ́ ìsìláàmù nìyẹn ìsìláàmù ni pé gba ìsìláàmù rẹ mú lódìdí májẹ̀ ọbọ àmẹ́yìn wọn wá pé ọ wá díjú sí gbogbo ntí ó sì ọ́ láǹfààní kọ́dà láyé ń bì náà ayé alukóra ni là ń ké fúnra wa. ahlan وسهلا. ولا wala نصيبك من الدنيا. dunya ọlọ́run ní má gbàgbé ìpín tiẹ̀ tá a bá pín fún ọ láyé ń bì í náà ọlọ́run ní má gbàgbé ẹ̀ àṣìlẹ̀ yìí ni ó fi necessary ká máa sọ̀rọ̀ tọ́pìkì tá à ń jókòó tá à ń sọ lónìí wípé alimuslimuna bayna thaqafati islamiyya wàtàkọ́fàtìl garbiya ìwọ mùsùlùmí ipò wo lọ fẹ́ dúó láàrin àṣà àtọ̀làjú tẹ̀sìn rẹ gbé wá wàtàkọ́fàtìl garbiya àtọ̀làjú àtàṣà ibi abára wa ibi tí abára wa. kí là ń pè lọ́làjú kí sì là ń pè lásà torí gẹ́gẹ́ bí ohun táwọn onímọ̀ máa wí wọ́n ní alḥukumu adaṣẹ́yí farun antasọ̀wúrì bí wọ́n bá pè yàn pé kéèyàn wá dájọ́ àbí kọ́ wá dá sọ́rọ̀ wọ́n ní kéèyàn tó máa pé ó dúdú ni ó funfun ni ọ̀pọ̀ ni ó kéré ni ó yẹ kọ́ mọ tí wọ́n pè ń sí farun antasọ̀wúrì yìí àfi kakọ́ gbọ́ yé kí la ń pè ní sàkọ́fà kí ni ń jọ́ làjú kí ni ń jásà ẹ jẹ́ ń fún wa lápèjúwe kan tá a fi gbọ́ra wa yé lórí eléyìí bá a ti jókòó ń bí yìí láàárọ̀ yìí bí wọ́n bá ní ibi tó kọjú sí wa yìí post office gbogbo Ṣakí ni àbí alhamdulilah wọ́n wá ní wọ́n kó nǹkan kan wá post office Ṣakí gbogbo àwa ọmọ ìlú saki gbogbo ọmọ saki ló sì ní kọ̀ọ̀kan ọ̀kan ọ̀kan náà ń tẹ̀lé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bóyá wọn ni wọn kó nǹkan kan wá tí ó ṣe wá láǹfààní ìmọ̀ tí àwọn èèyàn máa sáré sí yìí kí n fi ṣàpèjúwe aha pé wọ́n ní wọ́n kó alukur'an kẹrim wá òun sì ni wọ́n kó sínú post office yìí amẹ́ni kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan náà ni ọ gbà. wọ́n wá sọ fún wa pé kùránì yìí o ọwà ń bẹ o títí ọ̀sẹ̀ kan ọwà ń bẹ àmọ́ kọ́tí ẹ̀ mọ́ pọ̀sẹ̀ kan pé láti ìsìn tá à ń sọ̀rọ̀ yìí kùránì yìí ọwà ń bẹ dago márùn-ún ìrọ̀lẹ́ di aago márùn-ún ìrọ̀lẹ́ ńgbọ́ bá ti débẹ̀ ọgbà tiẹ̀ gbogbo ara aṣáki pátápátá bí wọ́n bá sọ ọ̀rọ̀ yìí fún wa ń bi tá a jókòó yìí. mo fẹ́ fi dá yín lójú pé aago márùn-ún rọ̀lẹ́ wọn ni yóò di o bá a bá rọra ta bá pẹ́ púpọ̀ lórí programu èyí tá à ń ṣe yìí àwọn èèyàn ó tù ká mọ́ wa lójú òǹkàlùkọ́ ọ̀fẹ́ lọ ṣe kí ni yọ fẹ́ lọ gba tiẹ̀ kódà bá a bá tún wá débẹ̀ bí ìjà bí èmi mọ́kọ́ dé èé ṣiṣẹ́ wáyà yín tẹ́lẹ̀ ní abẹ́fẹ́ wọ̀ ọ́ gbogbo yín náà ṣẹlẹ̀ ńbẹ̀ àbí òní ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ fàkọ́fà wa ni mo wá fẹ́ fi dá yín lójú pé bá a bá rìn sáwọn ìlú kan tó yàtọ̀ fún lu aláwọ̀ dúdú bíi tiwa yìí béèyàn bá sọrú tí wọ́n sọ fún wa yìí pé nǹkan kan bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ́sì lẹ́tọ̀ọ́ sí i ó sì dago márùn-ún kó tó tán mo fẹ́ fi dá yín lójú ẹ̀ ní bá èèyàn márùn-ún mẹ́wàá at the same time ń bẹ̀ ẹ̀ ní bá kínní ẹ̀ ní bá èèyàn márùn-ún mẹ́wàá bẹ̀ẹ́lẹ́ àwa àwa nísìnyí kọ́dà á bá ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan náà tá a máa wá pé èmi mo kọ́ dé ṣé ẹ̀yin lẹ kọ́ dé ni sáyé ẹ̀yin lẹ dún òun. láwọn ìlú míì bí wọ́n bá ti lé ẹlẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí iye ẹjọ́ báyìí ni ó sì dà iye aago báyìí ni ó sì dà bọ́bá ti rí i pé àwọn kan ti wà ń bẹ̀ ó di báwọn yẹn bá kú kóhun tó lọ tiẹ̀ kódò ó lè kóhun ọ̀lọ́ lónìí ọ̀dọ̀la àmọ́ ẹ ká gbéra wa kí ló fa ìhùwàsí ìran méjèèjì tó yàtọ̀ ni ibi tẹ́ ti tá ti mọ̀ ti ń jẹ́ sàkọ́fà ọ̀làjú àbáṣà àlùkọ̀ọ̀kan torí pé ntáwa bá sábà ń bí yìí bàbá òun ni pé ní sáago márùn wọn dá fún wa pé yóò dì ó ṣeéṣe kéèyàn ó débẹ̀ láago méjì kí wọn kó ti tán àbí ó ṣeéṣe ní nàìjíríà yìí ni kí ló ń wò látẹ̀ka àti sọ fún yín látàgo mẹ́wàá ọ̀wá ń bọ̀ yín àyín láago méjì ah, ìkéde tí wọ́n kéde ni pé aago márùn bí wọ́n bá wá pè láago márùn fún ọ. aago márùn náà lọ́mọ á bọ̀ ó ṣeéṣe ká débẹ̀ méjì kọ́mọ bàmọ́ bẹ́ẹ̀ àwọn tọ̀hún tá a ní wọn ò ní sáré wọn ò ní wọn èmi ò ní sí tọrọ mọ̀ pé kò wọn ò bí wọn dáa kó wọn ó débẹ̀ láago márùn ku ìṣẹ́jú márùn kan kí wọ́n pọ́ ẹnu bóun bá débẹ̀ láago márùn kọjá ìṣẹ́jú kan wọ́n lè pé òsì mọ́ àmọ́ bó bá dẹnu ọ̀nà post office ní láago márùn kù ṣẹ́jú kan wọ́n gbọ́dọ̀ wá kùránì tiẹ̀ fún un. sàkọ́fà wa yẹn lọ́wọ́ bí n tó bí sáwa la òun ló bí n tó bí sáwọn náà la bàbá bẹ́yẹn bá dé airport lónìí kí n tó má pèjúwe mi wá bẹ́yẹn bá fẹ́ wọ plane wọ́n ní kíní kan tí wọ́n ń boarding pass tí wọ́n fún yẹn ẹni wọ́n bá ti fún boarding pass tún mẹ́ẹ̀ ni pé ọ wọ plane bẹ́yẹn bá ní boarding pass lọ́wọ́ nàìjíríà yóò tún wá sáré torí pé ó ti ṣẹlẹ̀ rí táwọn èèyàn ti rí i pé ah, ẹ dákun boarding pass tèmi ni òun sì tilẹ̀kùn plane pé ó ti kún àwọn táwọn sì gbẹ́tò yìí kalẹ̀ iye síìtì ti ń bẹ́ẹ̀ nù. No bàálù ni wọ́n tẹ boarding pass ni òun lẹ́ẹ̀fì rí tí plane ó ti páàkì kalẹ̀ tí wọ́n máa wá aago pé náà ṣe bó di iye aago báyìí kí bọ́ọ̀dì ò tó bẹ̀rẹ̀ kọ́dà yóò tún máa mutí kọ́dà yóò tún máa wo laptop yóò tún máa browse ńgbà ọba kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ó wàá dìde tọrọ mọ̀ pé kò sẹ́nìkan tí ó sọ fún un pé plane kún lẹ́yìn tóun ti ní boarding pass lọ́wọ́ àpèjúwe méjèèjì ni ó jẹ́ àmọ́ tí ń jẹ́ sàkọ́fà kí ni ń jẹ́ ọ̀làjú kí ni ń já sá àṣà tó ń kálukú bá bá sábà láàmú fi hùwà irun tí mo wí fún yín lẹ́ẹ̀kan ni ntàwa bá sábà lọ́dọ̀ wa ni pé bí wọ́n bá dáago márùn-ún fún ọ ó lè dáago méjì wọ́n pọ́ tán níwọ̀n náà ó fi sáré lẹ́ẹ̀fì máa léra yín látàgo mẹ́wàá aago mọ́kànlá òun lọ́wọ́ bí àìmọye tó bí sí wa láàánì kò sétò òun ni ẹni tí ọmọ póun lòun pẹ́ kóun tó dé kọ́dà yọ ọmọ wẹ́ni tí ó bùn ní ẹ̀gún jẹ tí ó fi wá bọ́ wájú tọrọ mọ̀ pé bóun bá dúró ń bi tí òun tọ́ sí kíní ilé mọ́ kàn òun mọ́ but àwọn ibi tí sàkọ́fà tí wọn ò rí bẹ́ẹ̀ nbi òun bá wọ́n bá pé lẹ́yìn ọgọ́rùn-ún èèyàn ló tó kàn ibẹ̀ náà ni ó dùn ó tọrọ mọ̀ pé yọ kàn òun. níta fi mọ ewu tí ń bẹ́ ń bí ọ̀làjú ibi àṣànú yọmọ wá bí àwọn ẹ̀wà táwa náà ní mọ̀ àmọ́ wá wò pé tiwa ti rí báyìí wọn ẹ e ṣe báyìí láwọn ìlú báyìí wọn ò lè ṣe bẹ́ẹ̀ láwọn ìlú bẹ́ẹ̀ torí pé ní sàkọ́fà táwọn bá sáábà ọ̀yàtọ̀ eléyìí ni àlàyé kínkínní ń pa káfi gbọ́ra wáyé kìtì ẹ̀ ní jẹ́ ọ̀làjú tá a fẹ́ wí. òun ni wọ́n wá sọ fún wa pé bàbá wa dàálẹ̀ tá a bá tún sà àwọn ọ̀làjú wọ̀nyí ẹ̀ e sàdédé wù ọ̀làjú ẹ̀ e sàdédé wù ńlẹ̀ pé akàndélùbáyà bá a pérò ọ̀làjú báyìí ń bẹ́ẹ̀ nǹkan kan ló gbé wa nínú tí ma wá gbé ọ̀làjú wájú òun lẹ̀sìn ẹ̀sìn tí wọ́n bá ń sin ìlú kọ̀ọ̀kan wọ́n fẹ́ wọ́n kọ̀ yóò bí àwọn ìwà kan sí wọn yóò bí àwọn ọ̀rọ̀ ẹnu kan bẹ́ẹ̀yàn bá débì kan nísìnyí bọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan á ti mọ̀rú ẹ̀sìn wo ló bìlọ́ǹgì sí gbà ẹni ọba pé. Si kọ́dà ẹ̀ wo ìmọ̀ lápèjúwe lápèjúwe ó lè má rí bẹ́ẹ̀ nílẹ̀ yìí o nílọrin tí àwa ti wá báwọn bàbá ti jókòó yìí nísìnyí bí wọn bá ní kéèyàn ṣàdúrà níjó yẹn bá ti ń pé abẹ ọlọ́run ọba ọlọ́run wọn ni wọn gba máikrófóònù lọ́wọ́ rẹ̀ torí pé ní kò sínú àṣà mùsùlùmí lápá abẹ ni kéèyàn pe ọlọ́run ní ọlọ́run àmọ́ wọ́n bá pé ọlọ́hun àbí allah àwọn mọ̀ pé ara wa lélẹ́yìí ní kúkúrú ni pé nínú tí máa bí ọ̀làjú jù tí máa bí àṣà jù tí máa bí ìwàwù sí èèyàn jù òun lẹ̀sìn fact yìí ni a máa fẹ́ dàbí ìgbà ta ignore rẹ̀ nígbà míì nàìjíríà ń bì yìí a máa wá tanra wa wa aleykum àmọ́ ìgbìnà pé ẹ̀sìn ó bí àwọn nǹkan kan sí òǹkàlùkù wa la bá a bá wá rí nǹkan kan tí àwọn kan ṣe bákan tó bá jọ báwọn ẹlẹ́sìn kan ti ń ṣe ẹ pé bàbá irọ́ wo láàmú wa pa fúnra wa pé ẹ̀kọ́ sẹ́sìn ń o àfi tẹ̀sìn sí o ẹ àfi ti kí ni àfi tẹ̀sìn sí ẹ sì máa rí tracy sí pé àà ẹ̀sìn kan ló lélẹ̀ ẹ bẹ́yẹn bá dé gbogbo hospital nísìn yóò bá kinní kan tí wọ́n máa yà báyìí àbí ẹ kinní kan tí wọ́n ọ̀kan wà báyìí wọ́n wà sọ̀kan sí i wọ́n wà lámì ìwòsàn ni kò kò lẹ́sìn nú pé ẹ̀yin alákatakí ti pé kò ní ẹ̀sìn nú irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ní tìtorí pé àṣà ìṣe kìí ṣàdédé wù nínú tí sì máa bí ju òun lẹ̀sìn àwọn tó ní kíní ìtawà gbà lọ́wọ́ wọn àṣà wọn ẹ̀sìn wọn ló bírù nǹkan bẹ́ẹ̀ ipe báwọn bá ṣe wàhálà táwọn nímọ̀ táwọn kẹ́kọ̀ọ́ àwọn kọ́ medicine àwọn kọ́ surgery gbogbo ẹ̀ báwọn bá ṣe ẹnìkan ní ó kọ́ dáhùn ẹnìkan ni ó ṣe kíni òun ní ọ lọ́wọ́ sí i ẹni àwọn gbàgbọ́ pé <laughs> nǹkan yìí ni ní júwe ẹni tí ó lọ́wọ́ sí gbogbo àájò tá a bá ṣe ló jẹ́ wọn ó gbèrú àmì báwọn síbẹ̀ mọ́láwa máa wá ń tanra wa ní nàìjíríà ń bì nígbà wọn láàmà wá pé a kò kò a fi tẹ̀sìn ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kú wa. ká mọ ipò wo ni ẹnìkọ̀ọ̀kan wà ẹ̀sìn ní máa ń bí àṣà òun ní máa ń bí ìwà ẹ wo lápèjúwe bá ti jókòó nísìn bàbá bẹ́ẹ̀ nìkan bá dé nísìn tí àwọn méjì ń lọ bìkan wọ́n wá láwọn fẹ́ tọ̀ pọ́n láwọn fẹ́ wọ toilet lápèjúwe ẹnìkan bẹ́ẹ̀ bóun ọba rómi yóò mọ wá pure water kí ẹ wà á mọ àwọn míì tí ọba wá yé wọn mọ pé ọfẹ mu mi ni ṣé òǹgbẹ́ngbẹ́yìn ni pé ẹ dákun mọ wọn ti ń ta pure water ń bí ah, ṣé nídìí ẹ fẹ́ mu mi náà mi mu mi ẹ sábà ń bọ́n bá tún wá gbé pure water tó tutù fún yẹn wà ní sẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ léyìí tí tí ò tutù ọ̀làjú kan nìyẹn àṣà kan nìyẹn kí ló bí baba ẹ̀sìn ló bí torí àwọn fáàtì yìí la gbọdọ̀ jẹ́ kó wà established láàfin ní ma tanra wa nílùú òyìnbó àwọn kì í tanra wọn àwọn máa jẹ́wọ́ wọ́n ń pe alihamudulilayi nínú ìlú tí èmi ti mọ àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ ṣàkíjẹ kan ẹ̀yin lẹ bí lọ́yà ṣítù àbí ẹ̀yin náà lẹ bí stúdẹ̀ǹtì wa kan mo ti rí barista nasiru àwọn ò lè máa jẹ́rìí mi bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nínú àwọn adájọ́ ńláńlá nílùú òyìnbó wọ́n ń pe adájọ́ kan ní lord summer nínú àwọn àgbà adájọ́ house of lord ni òun lọ sọ ọrọ kan láti ń tọ́pẹ́ ó ti fẹ́ tọ́gọ́rùn ọdún nísìn kí lọ́rọ̀ tó sọ yẹn kọ́dọ̀ wà lákọọ́lẹ̀ wájú mi ń bì a ife ma lè má àyè fẹ́ máa ṣèbó ń bi táwọn àgbàlagbà bá wà bóyá káfẹ́ kan mo fẹ́ fi sẹ̀rí ọ̀rọ̀ ni àwọn bàbá yà á fi wa lord sọ́mà ní nílé ẹjọ́ ló ti sọ nílùú òyìnbó. Only ours is and always has been a christian state the english family is built on christian ideals and if the national law is not christian there is none if the national law is not christian there is none english law may well be called a christian law lọ sọ́mà lọ sọ̀rọ̀ yìí àwọn òyìnbó yẹn tanra wọn àwa dúdú là á máa gbára wa lójú. ó ní bẹ́ẹ̀ yẹn ọba tan rẹ̀ ní ọ pé òfin ìlú òyìnbó ní britain kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn ẹ̀sìn àwọn ló bí òfin ẹ̀sìn táwọn ń sìn because ẹ̀sìn ló kọ́ àwọn pé ṣe báyìí má ṣe báyìí ẹ̀sìn ni ó sọ fún yẹn pé irú gbéyàwó báyìí ni ó gbé irú eléyìí má gbé ẹ̀sìn lọ ní ẹnìkan ọmọ àlè ẹnìkan lọ́mọ ọkọ ẹbí bákan náà wọ́n ń bí gbogbo wọn òun lòun lòun sọ fún wa yìí pé ẹ̀sìn àwọn àwọn òyìnbó o òun ló bí òfin àwọn o òun ló bí àṣà àwọn o bẹ́ẹ̀ bá rí àwọn táwọn hùwà lọ́nà kan o ẹ̀sìn àwọn ló bí sáwọn la ẹ̀dàkùn eléyìí ò kéé pàǹtakọ̀ ẹ̀sìn kankan o à ń túṣu désàlẹ̀ kòkò ni torí pé n ti ń bá yẹn nu jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń tí ò jẹ́ kí nàìjíríà ká máa gbé ní ìrọwọ́ ìrẹsẹ̀ nípa àmọ́ tanra wa púpọ̀ wàláyà àmọ́ tanra wa púpọ̀ a sì máa yanra wa jẹ púpọ̀ òun nínú wa fi máa dùn bá a àwọn tí èsè mùsùlùmí tó bá sòdodo báyìí pé kéèyàn ò fi jẹ́rìí ọ̀rọ̀ kéèyàn wá pé kọ̀sẹ́sìn bẹ́ẹ̀ kọ̀sẹ́sìn bẹ́ẹ̀ a sì máa gbóòórùn ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ́ léyìí tí ọ̀pẹ́ tí ó jìnnà kí n fi yín náà júwe wọ́n ń parákùnrin kan ní cliff mbagu ọmọ ibo ní nàìjíríà ń bì ní nínú àwọn àgbà olóṣèlú nàìjíríà ní cliff àwọn àgbà oní báńkì tún wá ní nínú àwọn báńkàsì nàìjíríà tó lóko. To, to, to, to mo ka interview rẹ̀ kan lọ́sẹ̀ méjì sísìn kẹ́ pẹ́ rárá ọmọ ibo ni kì í ṣe mùsùlùmí àmójólóòtọ́ ńgbà táwọn kan ń pé àfẹ́ islamic bank nàìjíríà ẹ̀ sọ nàìjíríà dìlú islam ni kò sáyé ṣé ẹ gbọ́rọ̀ ẹ̀ ń ṣàkíyàn yìí pé kò sáyé islamic bank nàìjíríà ẹ̀ ṣèlú mùsùlùmí kí lè fẹ́ islamic yìí cliff mbago wa sọ nínú vanguard vanguard newspaper ló gbé interview náà ah, ó ní ṣé n tí topic interview rẹ̀ yẹn ni pé opposition to islamic banking is uninformed is uninformed gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń takò islamic banking wọn ò mọ tí wọ́n ń wí o clavin bago ọmọ ibo ló wí only because we cannot run away from anything islamic since we have muslims in our midst ṣe ẹ fẹ́ sọ pé kò sí mùsùlùmí nàìjíríà ní tàbí máa wá sá fún anything islamic ó ní tí nàìjíríà fi lè kó wọn ọ̀fẹ́ anything islamic ni pé ẹ kó gbogbo àwọn mùsùlùmí kù ní nílùú yìí kò sí mùsùlùmí máa ń yìí ọlọ́run ò ní jẹ́rú ọ̀sẹ̀ lẹ̀ àfi ká fèsì reality ká sòdodo fúnra wa ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ òfin tí àjọ ń lò nàìjíríà yìí tá a sì ń jọ ń lò pé kílù ọmọ dàrú kájọ ọmọ gbàgbé pọ̀ ó yẹ ká là á kó yé pé ẹ̀sìn kan ló bì í òun ní fi máa dàbí pé lọ́pọ̀lọpọ̀ gbà wàhálà mùsùlùmí ni wọ́n lọ pọ̀ yóò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì tó bá pé bí tọ́rọ̀ yìí ti wá ni pé àwọn tó kó nàìjíríà lẹ́rú tó báyìí pé mùsùlùmí ni wọ́n àwọn ẹlẹ́sìn kejì náà mọ̀ kígbe báwa náà ti ń kígbe lónìí torí pé ẹ̀sìn tiwọn ni ó ti bí òfin tí a máa jọ lò lónìí òun ni lord sọ́mà sọ ni àwa inherit òfin àwọn èèbó a inherit àṣà àwọn òyìnbó a inherit ọ̀làjú àwọn òyìnbó àwa wá fẹ́ gé pé kò nípìlẹ̀ àwọn òyìnbó gẹ̀ẹ́sì ń jẹ́wọ́ pé ní ẹ̀sìn tàwọn ló bí àṣà yìí ẹ̀sìn tàwọn ló bí ìṣe yìí ẹ̀sìn tàwọn ló bí òfin yìí òun ni kámọ kámọ là bírò àwọn ìbágù ṣe sọ yìí ẹ má wulẹ̀ wá sọ mùsùlùmí di alákatakítí òdodo ni ẹ sọ bọ́ bá fi sọ́dọ̀ tí náà bẹ́ẹ̀ ó ti ké nìyí torí pé ọ̀pọ̀lọpọ̀ ntí ò lè jẹ́ kẹ́ni tí èyí mùsùlùmí ó find it difficult in Nigeria láti lòfin ni pé ọba ẹ̀sìn tiẹ̀ mú pilẹ̀ torí pé ẹ̀sìn rẹ̀ náà ló bí òfin yìí bí ó ti wá automatically àwa tó yẹ pé wọn ò ké sẹ́sìn tiwa ńgbà wọn ó ṣòfin yìí kò ní bá ẹ̀sìn tiwa mu ẹ jẹ́ mọ́ wa kọ́ bá yé ní nàìjíríà lóòrùn tọ́ràn lónìí bàbá béèyàn bá ní òun ké súnà kan àbó òun kádìísì kan ọmọ kan wá ṣe gèlè tí àwọn ọmọ tí máa wú ọlọ́run máa mi ní ara tí o pé ní ọmọ eke ni àmọ́ yóò jọ àgbàlagbà lọ́mọ obìnrin ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ tí máa yọ wá wò pé ìwọ yìí ti tó lé ọkọ lọ. tẹ́ẹ̀sì ti rí ìrìn pé ọkùnrin ń wá wá kódò òun náà ń lọ ń ọkùnrin wọ́n ń wọ́n mọ̀ lọ́sẹ̀ kan tí wọn ò ní rí i ní nàìjíríà tá wà lónìí ìbéèyàn bá fi rọ ọmọ bẹ́ẹ̀ lọ́kọ tí èèpọ̀ ọmọ ọdún méjìdínlógún o ti pé ọmọ ọdún méjìdínlógún òfin mú pé kọ́dà kó sun ẹ̀wọ̀n. ẹ̀yin wa rí i pé bàbá nu gbogbo tíra tẹ kọ́ wa kò sọ́dún méjìdínlógún nu pé lọ́mọ tó lè lọ́lé ọkọ̀ láyé tá a wà lónìí yìí ọmọ ọdún mẹ́tàlá ń ṣe haidọ̀ ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́ńlá wọ́n ń ṣe nǹkan oṣù àwọn bàbá ní kọ́dọ̀ ọmọ ọdún méjìlá ń ṣe èyí tí ẹ̀sìn ti wá gbé kalẹ̀ nu tá a fi mọ̀ pé ọmọ yìí ti ń di ẹni ọkùnrin àmọ́ tí àwọn míì gbé kalẹ̀ lọ́làjú ni pé ó lè máa ṣe ń tọ́ bá wù ú ó lè máa yan ń tọ́ bá wù ú àmọ́ pé ẹ wà á ní ẹ̀sùn yìgì kan àfi kọ́ pọ́mọ ọdún méjìdínlógún ẹ dákun ẹ̀sìn wa láwàá ṣe àbáṣà tọ́lọ́ńlá gbọ́ àbófin òun lẹ́gbọ́ ni wọ́n ní sẹ́nẹ́tọ̀ kan níbi ọdún kan àbọ̀ sẹ́yìn wọ́n ní ó mórí wá kọ́ fọrùn lẹ̀ pé ó ṣe fẹ́ ọmọ tí ò tí ì tó ọmọ ọdún méjìdínlógún òun wá ń dá wọn lóhùn pé mùsùlùmí lòun nínú ẹ̀sìn tòun kò sí ń tọ́kọ̀ kó wọn fẹ́ ọmọ tó ti bàlágà kọ́dà bí èyí pé ọdún méjìdínlógún ọ̀nà bọ́ bá bá ẹ̀sìn tiẹ̀ mu kò bófin mu but òdodo tí ń bẹ́ ń bẹ̀ ni pé òfin yìí ọ̀já wá láti sánmọ́ ẹ̀sìn kan ló bí i àwọn nǹkan wọ̀nyí ni ó yẹ kí a máa là kódà báyìí bá gbà wá táwa tí ẹ̀sìn ọ̀pá wa pọ̀ náà bá jọ jókòó báyìí ṣe rí ìtàn rẹ ni jẹ kò pé kí píìsì ọ wà torúpẹ́ ni tí ẹ̀ ń tàn jẹ yìí yọkàn máa gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yọkàn máa ṣe kí ni. pétọ́ ń gbé ẹ lágbára lọ àmọ́ táwọn náà wá reason pé ah, irú báwọn ìbágùn ṣe reason yìí gbé ah, is true kódà ọ̀dà ah, ẹja túnṣe báyìí ẹja túnṣe báyìí tí òfin ọlọ́run òun là lè yí ẹ wo òfin tí mo sí yìí nísìnyí ọdún méjìdínlógún òfin ìwádìí ìjìnlẹ̀ tí àwa ṣe ìwádìí fi hàn wá pé nàìjíríà kófin yìí ti bẹ̀rẹ̀ united nations tó kó gbogbo àgbáyé jọ táwọn baba ń pè ní al-umamul mutahida àbí bẹ́yìn tí bẹ́ẹ̀ ti kọ́ wa nù àwọn lọ́ọ̀yà ni wọ́n máa pè ní united nations tíyẹn bá wo charter united nations lórí child child's right ẹ̀tọ́ àwọn ògo wẹrẹ nàìjíríà kọ́ ló lòfin ni o nàìjíríà domesticate ẹ̀ ni a adopt ẹ̀ ni èmi ka charter united nations mo rí ntọ́jọ́ mi lójú wàláhi làbí nínú charter united nations ẹ lè wò lórí wẹ́bsáìtì íńtánẹ́ẹ̀tì gan kìí ṣe àṣírí ńgbà táwọn fẹ́ define talọ́mẹ́kẹ́ tí ọ̀gbọ́dọ̀ lọ́kọ̀ọ́ definition tí wọ́n ni pé ọmọ èké tí ò gbọ́dọ̀ lọ́kọ òun lọmọ tí ọba ti pé ọdún méjìdínlógún unless ni wọ́n ti kọ́ síbẹ̀ nu àyàfi o nbẹ́nu charter united nations bẹ́ẹ̀ àyàfi o wọ́n ni unless under the law applicable to the child majority is attained earlier àfi tó báyìí pé lẹ́yìn òfin tí irú ọmọ yìí bá ti ń bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ bóyá ẹ̀sìn rẹ̀ ni bóyá lu rẹ̀ ni o tó báyìí pé wọ́n ní nǹkan míì táwọn ọmọ fi ń dìtámì pé yẹn ti dàgbà majority major minor táwọn bá ní nǹkan míì tó wà alia kọ́dà bí ètí ìpè ọmọ ọdún méjìdínlógún òun náà bọ́ sínú definition yìí ní ti ń bẹ́ẹ̀ nínú charter United Nations nínú. No torí pé ní united nations táwọn bá fẹ́ sòfin wọ́n mọ̀ pé kì í ṣe ẹlẹ́sìn kan làwọn ń sòfin fún wọ́n wá ké sí gbogbo yín ẹ lọ yẹ wò ṣé kò takò nǹkan kan nù ìtẹ̀yìn gbàgbọ́ a ọ̀takò ẹ̀yọ́ eléyìí ẹ̀tún eléyìí ṣe bọ̀dé báwa bá dé nàìjíríà ń bì yìí á wà ní ọ̀sẹ̀ sí mẹ́ẹ̀ pé òfin nu ẹ̀yin mùsùlùmí nìkan ṣe lè pẹ́ nílò àwa mùsùlùmí ó pa nílò torí pé ní ẹ̀sìn tiwa kó bíi àwọn òdodo wọ̀nyí ń jọ́ tá a bá tó gbọ́ra wáyé lórí ẹ̀ nàìjíríà wà á gbádùn ẹnìkan ò ní fìlì pé wọ́n yàn ń jẹ dípò àmọ́ wa fàjàngbọ̀n àmọ́ wa tí islam lẹ̀sìn tó tako kéèyàn pààyàn jù láyé kò sí ẹ̀sìn náà tó sòfin ọ̀ gbọ́dọ̀ gbẹ̀mí èèyàn tó tayọ islam islam sòfin débi pé bẹ́ẹ̀yàn bá ṣèèṣì pààyàn kò mọ́mọ́ o ó ṣèèṣì ṣe kínni ó ṣèèṣì ẹ pé bí irú kínni bàbá ọgbẹ́ kànga sáárín yìí níṣẹ́ o sì mọ̀ pé àwọn èèyàn ń kọjá ń bẹ̀ kọ̀ wá rántí dé àbọ̀kàn fi páànù kan dé ẹnìkan wàá mọ̀ wọ́n mọ́ná lọ lálẹ́ òun bá jánu ẹ̀ bẹ́ẹ̀yàn bá dánrú ẹ̀ wò nínú islam <coughs> bàbá nínú nínú ọ̀ràn tí ó san ni pé yọ gba àwẹ̀ sixty days tí ò gbọ́dọ̀ já lẹ́yìn pé yọ sanwó ẹ̀mí fáwọn tó ní ẹni yìí yọ wàá máa gba àwẹ̀ fọ́gọ́tọ̀ ọjọ́ bọ́ bá gba lórí fifty nine tọ́jà yóò tuntun bẹ̀rẹ̀ ní pé bẹ́ẹ̀ nìkan ọba máa àwọn ẹni tí ọba máa sọ̀rọ̀ kọ́ máa ti ń wí o ìsìláàmù ẹsẹ̀ sìn ẹlẹ́jẹ̀ o wàláì ìsìláàmù ẹsẹ̀ sìn ẹlẹ́jẹ̀ islam ẹ̀sìn peace ẹ̀sìn security ẹ̀sìn tranquility lẹ̀sìn islam àmọ́ àwọn tí ó bá máa ṣe islam lò lọ́nà bòmíì ń táwa ń wí ni pé ẹ mọ̀ fún wọn láwìíjàre àwọn tó wọ́ kéékèèké ni ẹja tún ṣe wọn ò ní wá ráwìíjàre kan wí mọ́ so nípa báyìí almuslimuna bayna thakofati garbiya wa thakofati islamiya mo rò pé nbi tá a bá dé yìí bàbá a ti gbọ́ yé pé kíni ń jáṣà kíni ń jọ́ làjú ǹjọ́ máa ń kàn jábọ́ láti sánmọ́ àbí ń wù ń lẹ̀lẹ̀ ìrọ́ ni ń jẹ bẹ́ẹ̀ àwọn kankan ni máa bì nínú tí máa bì jù òun lẹ̀sìn òun ni láti pé kéèyàn wá pé ẹ fẹ́ ya ẹ̀sìn kúrò lára àṣà ó ṣòro káwá ìmpósì àṣà kan láwọn kan lérí ká pé àṣà tẹ́ gbọ́dọ̀ máa lò ní ká má wádìí pé ní ìjẹ́sìn tí kọ́ wọn rú àṣà báyìí àbẹ́sìn àwọn kan ló ní àṣà yìí tá a sì la garanti freedom of religion pé kó wọ́n ṣẹ̀sìn tó bá wù ú freedom of religion yóò mọ láàyè bàbá ní kí mùsùlùmí ọmọ fọmọ lọkọ tí ìbá pọmọ ọdún méjìdínlógún èyí ò ní kakọ bàbá láwọn ìlú kan nàìjíríà lónìí bí wọn bá dábẹ fọmọ obìnrin yóò lẹwọn bóyá wọn ti pass ẹ̀ state yìí náà most state nàìjíríà wọn ti pass òfin ni tọ́yì ńbọ ni káwọn da gbogbo hadith anabi sí sọlọ́lá àlùsálàm ẹ̀. Eh? baba àwọn nǹkan wọ̀nyí ló ní ìdí ká address àṣẹ ìjábọ̀ o ọ̀làjú èèkàn wò àwọn nǹkan kan ní máa bí a gbọ́dọ̀ wá mọ ọ́rígìn ọ̀làjú kan ká tó péjú láàsì gbogbo yẹn máa lò ó ẹ fẹ́ kọ̀ nípa báyìí bàbá tí wàá mọ eléyìí àmọ́ tí ń jọ́ làjú àmọ́ tí wọn èyí tó wá kù tá a lọ ni pé kí ni àjọṣepọ̀ láàrin ọ̀làjú àti mọ̀ àtẹ̀kọ́ èèyàn fẹ́ ní mọ̀ kan ọ fẹ́ ní ìmọ̀ nípa nǹkan kan kí leléyìí ní í ṣe pẹ̀lú àṣà kí ló ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kí ló ní í ṣe pẹ̀lú wà lápèjúwe nísìnyí nàìjíríà ń bí nìkan ara ọ̀nà tí mo là á kàn ń fi nǹkan bora wa lójú àmọ́ lọ́ntì ni ọmọ tú bẹ́ẹ̀ bá dé àwọn apá abìkan ní ibi iṣẹ́ federal government nàìjíríà lónìí nàìjíríà ti ń partner pẹ̀lú àwọn lùtàǹpẹ̀ ní china àwọn chinese wọ́n máa funfun báyìí ẹ̀yin ọkàn rí chinese pé èèbó ni ẹ̀yin ẹ̀sùn èèbó sì wò kọ́ gbọ́ wa ń pọ́ kọ̀gbọ́ kíni kọ̀gbọ́ wa ń pọ́ nínú èèbó tá ń pè ní english òun ọ̀gbọ́ kò sí ní èsè àwọn sì ní engineers dá ń lò lónìí tẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ ict centers wá nàìjíríà lónìí àwọn bàbá mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ reluwé kíní wa tí wọ́n ń tún ṣe àwọn wọ́n ń ṣe kíní ìtẹ́ à ń lò tá a fi iná bọ̀ yìí nísìnyí bí wọ́n bá ní ẹ lọ́ọ́ ra òrígínà wa made in kí la máa kí japan là kọ́kọ́ àwa làwa mọ china yẹn japan tún ju china lọ àmọ́ lóòótọ́ made in china làwa máa wá kí yẹn àti china àti japan ẹ bá ṣe bó ṣe yọ wò yín ni gbé go come kí ni ń go come. gbé àní ọ̀sọ̀ èdè tòun síhun eléyìí ló tú àṣírí ntí wọ́n ti ń fi ń bò wá lójú ńlẹ̀ yìí pé àbẹ́ èbó ló ní gbogbo dáadáa yìí kéèyàn tó lè jẹ́ nǹkan láyé àfi gbọ́ english kó tó lè jẹ́ èèyàn láwùjọ àfi kó lè sọ féteféte. Fete àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ń tú àṣírí ní fún ara ọ̀nà tí mo lá àti faṣọ bora wa lójújù nílùú yìí tí ò jẹ́ kí òun ní ò jẹ́ kí nàìjíríà ó lè rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àtijọ́ ma lórí pé àǹfààní nìkan ni bí eléléè lónìí làwa ń rí pé chinese ń wá wọ́n ń ṣe nǹkan àwọn japanese ń wá wọ́n ń ṣe nǹkan àwọn japanese wà advance in technology jọpọlọpọ ní òyìnbó lọ. gbogbo kọ̀mpútà nkankan yìí wọ́n ṣẹgbẹ́ àwọn òyìnbó láwọn tí ń sọ english là ń wí o. eléyìí

tí ò rí bẹ́ẹ̀ ní tìtorí pé bí. fi Lárúbáwá kọ́ handasa baba handasa engineering ló lédè Lárúbáwá alhandasatu alhandasatu madaniya. al-hiya'atul chemical engineering al-hand àṣé àsọ́tọ̀ lè dè ẹ bí àwọn onímọ̀ láwọn tí wọn ò kéwú tí wọ́n jó ń wèé kọ́ lẹ́ẹ̀kan tá a kà àti ìbágù tá a wí tọrẹ lomi. kọ́dà kò ní fẹ́ pé kí wọ́n mọ̀ pé oore kan bẹ ní. bá jó lóòótọ́ wọn jẹ́wọ́ ẹ lọ bí wọn ẹni tí ọba jẹ́wọ́ ẹ̀yin náà wípé ẹ mọ̀ ọ́ pé ọ ò lè parọ́ fún wa kàn ní agbọ́n tó wì ní. naam. naam. àbí ọ̀tẹ́ ní emirate Baba, sẹ́rí ẹ méjì tẹ́ dákọ̀ òun ní òjè ń sọ nǹkan kan. ẹjọ́ zayn ọ̀pọ̀lọpọ̀ wọn nàìjíríà ní sọ láwọn. ibi ìgbà tó yẹ pé kò sóore kan bẹ́ẹ̀ nípa eléyìí tí à ń bá bọ̀ mo ní tẹ́ ẹ bá wá rẹ́ni tí ọ̀fẹ́ sòótọ́ náà ẹ jẹ́ káwa náà sọ pa àmọ́ tọ́ a kàn fẹ́ gbọ́ kí ló wí ni. ẹ béèrè pé nínú mathematics kò sẹ́ni tí ó jẹ́ scientist tí ó gbọ́dọ̀ gúdù nínú mathematics ìpìlẹ̀ maths ìpìlẹ̀ science lára àwọn àwọn àwọn ọ̀pá àtìlẹ̀ science òun ni kéèyàn mọ mathematics àwọn lárúbáwá ló develop mathematics àwọn mùsùlùmí ló develop mathematics léyìí tí ò sínú wọ́n ní wọ́n ní bẹ́yàn bá débi màásì àwọn àwọn àwọn òpó màásì nísìn wọn ní ọ̀ljẹ́bra baba ọ̀ljẹ́bra kí ni jẹ́ bẹ́ẹ̀ xisaabu jabri walmukobala xisaabu jabri walmukobala ta ló inventi ọ̀ljẹ́bra ẹ má bi ẹ má wulẹ̀ bi àwọn baba ẹ má bi àwọn afa àwọn professeur mathematics ni ẹ bi ẹni ta ló invẹ́ǹtì ta ló dá ọ̀jẹ̀bra lẹ̀ tó fi sọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò rí yanjú nínú màásì. wọ́n wà ní algorithm. bẹ́ẹ̀ ẹ pé kí ló kọ ẹ̀ muhammad ibn musa al-khawarizmi muhammad ibn musa al-khawarizmi ó kọ ẹ̀ ni wọ́n sì pè ni wọ́n sọ di algorithm alkọwarizmi ní jẹ́ òun ló invent algebra nítorí pé ní hisabu jaburi jaburi èdè larubawa ni ibẹ̀ náà wọ́n ti mú algebra hisabu jaburi walmukọbala algorithm níbi computer science òun náà ló ní muhammad ibn musa alkọwarizmi bẹ́ẹ̀ ọba tiẹ̀ mọ̀ yín ọ̀kan bẹ ti gbogbo wọ́n mọ̀ ńgbà tá a wà ń léwèé láti primary school one two three tá à ń kọ́ ni kí ni wọ́n ń pè é naam ẹ london numerals american numerals arabic numerals donin ti ń jẹnu because àwọn lárúbáwá lọ́sàánú gbogbo ayé àwọn mùsùlùmí lọ́sàánú gbogbo ayé àwọn òyìnbó ní báwọn ṣe ń ka nọ́mbà tiwọn tẹ́lẹ̀ òun là ń pè ní roman figure tó lé. ọba tún bọ́ sẹ́yìn ó di pé ọba kọ x ten ọwọ́ àtúnkọ wánu sí bẹ̀rẹ̀ rẹ̀ ó tún ti di ó di nine ó lé bí ojú ẹja fáwọn náà wọ́n wà in a serious problem torí pé wọ́n wá ṣe ó tí roman figure lè mọ roman figure ò ṣe ka million kọ́dà kò ṣe ka thousands tó bá ti. pé ta ló invent tó sọ́ọ̀bù ìmọ̀ kankan nínú màásì àwọn mùsùlùmí àwọn lárúbáwá ni true introduction tó ń pè ní zero àwọn mùsùlùmí ló ní zero àwọn ni wọ́n ronú pé a lè ronú kinní kan tó ṣe pé intrinsically kò ní ní value fún rẹ̀ zero has no value intrinsically òun gan ọ̀jẹ̀ nǹkan kan bí wọ́n bá pè yẹn zero kò sí kíni àmọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ pọ̀ mọ́ nǹkan yóò di nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ ka thousand zero yìí lẹ́ẹ̀ mọ̀ wá kí òun ni ó jẹ́ mọ̀ yàtọ̀ láàrin hundred àti thousand bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé nǹkan ti di mílíọ̀n tẹ́ẹ̀fì ní sí kà sí thousand kí ni ọ̀ràn yìí lọ́wọ́ àbí kẹ́ ẹ wá zero bẹ́ẹ̀ bá fẹ́ ka bílíọ̀n tí òfin ní máa dàpọ̀ mọ́ mílíọ̀n àbí kẹ́ ẹ ṣe kí ni ẹ mọ̀ wá sí ròpò di zero mẹ́fà ọba tún di zero mélòó ó di bílíọ̀n ó di tírílíọ̀n. àwọn mùsùlùmí lárúbáwá ló ní zero àwọn ni wọ́n invent yẹ làwọn òyìnbó náà wá rí i pé Eh? gbogbo ló máa ń fi gọ̀ǹgàn kẹ̀ yí àwọn ó ti sọ àwọn kò dé kò sí kò dé kò síbi tó dé làwọn bá sáré gbà mọ́ wa lọ́wọ́ ẹ wá wo bi tí wọ́n jó lóòótọ́ dé ni mo fi láwọn èèbó yàtọ̀ sáwà dúdú bọ́bá ìpọ́nmọ nàìjíríà nírú ẹ̀ ní ààyè ọkọ̀ ní padà ilẹ̀ arabic numera kí ni jẹ́ arabic numera ẹ gbẹ́ pé english numera kí ni lárúbáwá wo àwọn preserve ọkọ̀ yẹn do ní anywhere in the world sẹ́rí one two three tá n kọ́ ni arabic numerals wọ́n ń pè lónìí lẹ́yìn alfadla lil arab fi dhalik àwọn larubawa lọ́lọ́ láàánì àwọn lọ́lọ́ fi kẹ́ àwọn mùsùlùmí ni taba ni a ko n bẹ yẹn examples la kan give káfi lọ bi tá n lọ tààrà nínú ma sáyẹ́nsì tó gbajúmọ̀ jù táwọn èèyàn rò pé ẹlòmíì fẹ́ lérò pé bí yẹn bá ti ń ṣe medicine kò gbọ́dọ̀ sin lọ́hùn mọ́ ìgbà ẹ àwọn broda kínní doctor ni wọn èyí ṣe àrí wọn mọ́sálásí àyànpá àwọn doctor ta ni medicine ẹ lọ béèrè nínú medicine wọ́n ń pe kínní wọ́n pe wọ́n pe tíra ni àmọ́ wọ́n pè níwèé wọ́n pe ní the canon of medicine the canon of medicine larubawa lónìí nítorí pé nǹkan ẹ̀ ní alkọ̀ọ́nùnù fìtẹ́bì alkọ̀ọ́nùnù the canon alkọ̀ọ́nùnù fìtẹ́bì òun ló di the canon of medicine nínú àwọn professors in medicine nílùú òyìnbó ó ní for six centuries fún century mẹ́fà gbáko ọgọ́rùn-ún ọgọ́rùn-ún lọ́nà mẹ́fà ó ní kò sí authority. ibnu sina ibnu sina tani ma jẹ ibnu musulumi ni jẹ ibnu abi ibnu sina àmọ́ pọ̀lọpọ̀ ẹ pé. bẹ́yàn bá rí medical doctors mẹ́ka mẹ́dínà nísìn kọ́dà yóò nírun gbọ̀n kọ́dà yóò wọ jàlábí àwa clinic tí wọ́n sì mọ iṣẹ́ yàtọ̀ fún wẹ́rẹ́wẹ́rẹ́ pé eh, wọ́n kàn manager no of international repute wọ́n ń pe doctor kan ní doctor Robia, òun ni minister of health ní Saudi lónìí kó di minister of health ní gbogbo àgbáyé kò sẹ́ni tó ti perform operation àmọ́ ya àwọn ìbejì tó lẹ́pọ̀ ọlọ́run kọ́ mọ́ àdánwò pọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́ sànù wa kọ́lọ́run kọ́ mọ́ fi tí ó ba yìí mọ́ ni wàá jẹ́ dán wa wò torí yìí ò lè pọ́n òní ra dánwò bàbá ara ìmánì rẹ ni kọ́ gbà pé ọlọ́run lè dán yàn wò àmì tí ó wàá ba ìmánì jẹ́ ọlọ́run má fi kàn wa èyí tẹ́lómi ń bí ma ti ń tún lọ gbé sọnù tó bí wẹ́rẹ́ àwọn mi ò bímọ ìbejì tí wọ́n máa kẹ́lómi bàbá àbejì bàbá tí ó tún máa wá rojú pé òun jẹ́ ròpọ̀ kan ni ó bí ni wọ́n ó bí àwọn ọmọ mi wọ́n ń pè wọ́n ní siamen twins orí lomi ó ti so mọ́ra wọn orí orí kan ara méjì omi wọn ó lórí méjì wọ́n mọ̀ wá bọ̀ báyìí ńgbà tí ọba fi dédajì ara wọn lẹ́pọ̀ ẹsẹ̀ méjì náà wọn ò ní òfin àpọ́kọ̀ kan ni wọ́n pin fún wọn nu ẹsẹ̀ wá fẹ́ la àwọn ọmọ yìí àwọn míì ó sì pé ẹsẹ̀ mẹ́rin orí méjì àmọ́ bí ìgbà tí nǹkan wọnú ara wọn eegun àti ìfun wọn wọ́n jáde bẹ́ẹ̀ wáyé ni kò sí lágbàáyé ẹni ó ti perform operation tó tó ti doctor rọ bí à ń pa ń yá wọn máa ń gbá àwọn èèyàn wá from all over the world wá saudi ni. mùsùlùmí ni bọ́ba bọ́ wájú yín tí doctor rọ bí a bá ń ṣe mọ́mù fún yín ní sẹ́yìn rò pé haramu ni. ìta fẹ́ lọ lónìí nù o islam ò ṣe pé má ma o àmọ́ ìsìláàmù ò pé nítorí pé ọkọ̀ àwọn kan ọwọ́ àgbà ẹ̀sìn wọn ọ̀dà lásà wọn ọwọ́ àjọ ẹ̀sìn tiẹ̀ lẹ̀ ọjọ́ àṣà tiẹ̀ lẹ̀ náà àṣà gba ẹ̀sìn yẹn ṣeun bàbá ibi tí kálá ló wà nìyẹn ibi tá ṣìṣe wà nìyẹn tá a fẹ́ tún ṣe ẹ wo gba àwọn examples tá a mú kalẹ̀ yìí àmọ́ àwọn tó ti lọ àmọ́ àwọn tí ń bẹ́ ń tòsí. Si bẹ́ẹ̀ bá wo àwọn àwùjọ wa nàìjíríà lónìí náà alihamudulilayi a ti ń rí àwọn tí ń jẹ́ ká mọ̀ pé alihamudulilayi níjọ́hun àwọn bàbá wa wọ́n jókòó yìí wọ́n ní bọ́mọdé ọba bátàn yóò bá ẹ̀sìn lẹ́yìn àrọ́bá bàbá torí ẹnu tí wọ́n gbà tán yìí àmọ́ àrọ́bá tá a bá lọ́dọ̀ ẹ̀yìn bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn generations tó ti lọ kí ló dé tó fi dàbí ìgbà tó ipá bẹ́lẹ̀ kọ́ pọ̀ nu mùsùlùmí nàìjíríà pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá ẹ̀rù lọ bá àwọn bàbá yìí torí pé wọ́n rí i pé ẹ̀kọ́ nìkan la ní ẹ̀kọ́ wọn ẹ̀sìn lẹ́kọ́kọ́ gbà ẹ́ ẹ̀sìn lẹ́kọ́ jágbà kọ́dà kẹ́ tó kọ́ wọn ní ìwé ló máa wọn bàbá ìyarí ń gbà wọn pé bọ́ọ̀ bá lọ lè kí ó ọmọ kan ẹnìkan sọ fún mi nínú àwọn adájọ́ ní kwara state ní ọ̀sẹ̀ méjì sísìn nínú àwọn adájọ́ àgbà ní kwara state ó nígbà tó ń wà ní ìwé ntọ́lọ́nfin ló wọn kàwé nípa àwọn baba sheikh kamali dini adabi rahimahullah wọn dá kéwukéwé lẹ ó nítorí pé bàbá àwọn máa ṣépè ni pé kọ́bọ̀ òun ò ní òun ò ní fi rán ọmọ kan léèwé tí ó wàá kágbá kó bá wọn wọ́n sì ti ráwọn tó kágbá kò bá wọn lóòótọ́ àyèmáyé rashidi tó di richard ẹlòmíì ò sì change ọkọ ní inú àwọn ọ̀gá tó kọ́ èmi rí ní nàìjíríà yìí ọ̀gá mi nǹkan jẹ́ usman juma usman juma kiriyoni kiriyoni níbo ló ti he níbi lọ́ọ́ kọ́mọ̀ lọ́ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn kọjá gbà lọ́wọ́ ẹ̀ náà sábà mi tẹ dé yẹn ká kàn sí baba wa alaru ju baba alaru n bá wọn fẹ lọ sí mẹka a bá wí níbi ìgbé kan. torí n bá ní sábà lọ lóòótọ́ yóò yíwọ́ yóò ti yíwọ́ o yíwọ́ ah, ah, wọ́n pọ̀ kẹrin a gbọ́dọ̀ máa dá kọ́ńgbè pé public place la wà ní. so nípa báyìí ara àwọn èèyàn jẹ́ tá a ní kí nàìjíríà ká yanjú ẹ̀ nù. No kọ́mọ̀mọ́ dàbí ìgbà táwa mọ̀ pé wàhálà mùsùlùmí pọ̀ ẹ mọ̀ yàn mùsùlùmí jẹ mọ́ ah, adálé ìwé lẹ́gbẹ́ mọ́ wá kéwé ó sì di pẹ́sìn ni ẹ̀kọ́ jùlẹ̀ ẹ́ nípa báyìí gbogbo àwọn ohun tí à ń sọ yìí nípa káfílẹ̀ mọ̀ pé kẹ́nìkan wá dé lónìí ẹ ṣeun baba, akara wọn kọmọlá ẹ ṣeun àbí káwọn náà kàlà ẹ ṣeun ah, èyí tí bọ́ba díjọ́ kan àwọn yahudi tá nẹ́bi ń pè yí wọ́n lè padà kàn nẹ́bi lábùkù sọlọ sọlọ pé wọn náà lọ wá bó ṣe àbí wọn ò lè rí bẹ́ẹ̀ ni yahudi ẹ dákun láfi ní bọ́ba kéèyàn onímọ̀ ni boko ese haramu èèyàn bá fi bó kọ́ medicine ìmọ̀ ni kọ́ bá fi chinese kọ́ bí mo ti wí mẹ́yà bá dé china lónìí àti professor medicine wọn kò gbé èbó kò gbọ́ wà ń pọ́nú èbó ó sì mọṣẹ́ rẹ̀ lójú ẹ̀ bẹ́ẹ̀ yẹn sì fi lárúbáwá kọ́ àwọn afizínà nu àwọn ibùdó sínà òun ni pé kéèyàn wá pé haramu ni kéèyàn kọ́ engineering kọ́kọ́ gbá kọ́ka wa à islam kí n sọ òun o àmọ́ àti sọ àti yan o bọ́bá yìí pé boko tí ó kọ́kọ́ gba ẹ̀sìn lẹ̀ léyìí tá a sì ń rí haramu ni wàláì haramu ni torí pé èèyàn gbọ́dọ̀ ta ọ̀run rẹ̀ kó fi ra kíni kó fi ra yé ẹni wọn bá gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbé mẹ́dísìn lé e lọ́wọ́ ọmọ ṣòfò ẹni wọn bá gba súnà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi ẹnjìníàrìn rọ́pò fún ọmọ ṣòfò èyí ò ní ẹja mójútó ẹ dákun mùsùlùmí a need engineers a need doctors gbogbo fíldì la need èèyàn a need ọlọ́pàá ẹ ṣeun. ẹnìkan se fatiwa ó ní haramu ni kéèyàn sọ ọlọ́pàá àbí kó se sọ́jà mi tọ̀ ńjọ gbogbo nàìjíríà ọlọ́run tí òun wí ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sáwa bọ́bá wa di pé gbogbo ọlọ́pàá àti army nàìjíríà àti navy <laughs> àti air force kọ̀sá abdullahi kan nù wọn. ẹ́ torí pé ẹlòmíì ọkàn máa sọ̀rọ̀ kò ní wo implication tó ń sọ tí ó sì lẹ́rìí èyí tó bá lẹ́rìí wà láyà ní tijú láti sọ o. So gẹ́gẹ́ bá a ti wí bọ́bá ìpele yẹn ọ̀sọ̀ ọlọ́pàá náà ni ọ́ gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ haramu ni àmọ́ ara àwọn ọlọ́pàá tẹ̀sìn ọ̀bọ lọ́wọ́ wọn àbí ara àwọn sọ́jà tí ẹ̀sìn ọ̀bọ lọ́wọ́ wọn èyí ń fi hàn wá pé àṣekọ̀ ọ̀jọ́ra wọn ìmọ̀ ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ èyí tá a tún fi kún ni pé èyàn wá lọ kọ medicine kọ́dà kọ́ lọ kọ́ nu èbó ọlọ kọ́ engineering lamẹ́ríkà èyí wọn sọ da amẹ́ríkà àbí mentality èyàn dúdú agbárí tí ò kún tó òun ni bẹ́yẹn bá ti wá lọ ìlú èbó tó bá wá dé kọ́mọ ṣe bí èbó <laughs> ẹ èbó ò ní kọ́sẹ̀ tiwa láyé <laughs> àbí. amakọ̀ọ̀kọ́ ìmọ̀ ni islam recommend yẹ o bọ̀délé tí à ń sọ ni pé gẹ́gẹ́ bá a ti yàn án nípìnlẹ̀ àṣà tọmọ amẹ́ríkà àṣà britain nǹkan kan ló bí ẹ̀sìn tiẹ̀ ló bí àṣẹ jábọ́ láti sánmọ̀ ìwọ wa gbọdọ̀ torí pé ọkọ ìmọ̀ kan nímọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀wá ju ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kódé léyìn ọ̀tako làákàyè èyí wòye sì ṣe pé kọ́dọ̀ ọ̀rọ̀ àwa mùsùlùmí nìkan ká tún fi jẹ́rìí níbi ọdún kan sẹ́yìn mo wo ìròyìn kan lórí satellite àwọn ìròyìn àgbáyé nílùú tá à ń pè ní India ló ti ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ kan nílẹ̀ India wọ́n kóra àwọn jọ wọ́n ṣe mùsùlùmí o àwọn ẹlẹ́bọ lọ́pọ̀ ní India o mùsùlùmí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nfa mùsùlùmí india pọ̀ ju Nigeria nàìjíríà lọ bọ̀dé nítorí pé india tóbi ni wọ́n fi jẹ́ minority mùsùlùmí ti ń ní india ó ju gbogbo population àti mùsùlùmí àtẹ̀ntì ṣe mùsùlùmí Nigeria lọ yes. àwọn ọmọ ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n jẹ́ ìndúsí ẹlẹ́bọ̀ yìí wọ́n ṣe mùsùlùmí wọ́n wá kóra wọn jọ ẹ pé kí ni wọ́n láwọn ọmọ ṣe àárín ìgbà yẹn ni wọ́n ń ṣe ọdún kan bíi valentine àbí nǹkan gbogbo àdánwò tí ó dé báwa náà nísìnyí ẹ́ kọ́ra ti valentine tó yẹ pé àáfàá gan bá wọn dá sí valentine nísìnyí kọ́ mọ pílẹ̀ valentine ibẹ̀ yẹn kà ń lọ lónìí àwọn ọmọ yìí wá dìde ní india pé gbogbo ẹni tó bá lẹ àwòrán kan àbólóhùn fẹ́ ṣe valentine kàbí nǹkan kan àwọn dàbẹ̀rú àwọn sì gbogbo tiẹ̀ ní ṣeéṣe àwọn ọlọ́pàá wá invite wọn ṣe mọ̀ pé àwọn funfun àwọn èèyàn kan ṣàdédé máa kókún máa lùyàn máa pé kí lẹ rí kí ni kí ló dé ẹ fi wọ́n lẹ̀ wọ́n làwọn ò lè fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọ́n máa ṣe tiwọn wọ́n làwọn ò lè gbà kí ló dé wọ́n ní nítorí pé n tó jẹ́ káwọn jẹ́ indians lónìí táwọn wà proud of their indian identity òun ní pé generation tọ̀hún tọ́ lọ òun ò ṣe valentine wọ́n mú culture india lọ́wọ́ <laughs> wọ́n uphold the history india culture india asa india ìwà òsì india lójú wọn ó lè fi kìn lónìí pé india lòun báwọn bá gba àwọn rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí láyé india ọ̀dà amẹ́ríkà lẹ́yìn ọdún díẹ̀ <laughs> àwọn ò sì lè sọ amẹ́ríkà di india èyí ṣe tí amẹ́ríkà ọ̀ sọ india di amẹ́ríkà ah àwọn ọlọ́pàá ń tọ́ báyìí pé ẹ <laughs> jẹ́ ń wí ẹ ẹ ẹ right wọ́n láwọn ní responsibility àti preserve identity àwọn as indian engineer làwọn doctors làwọn èyí wọn ò pé káwọn mọ̀ jẹ́ india mọ́ ìyẹn là ń sọ fún ọmọ mùsùlùmí èyí wọn wá pé ọwá ká ọwá ẹlòmíì sẹ́ẹ̀sì ráwọn tí máa rí bẹ́ẹ̀ bàbá àwọn tí ó kàwé dojú ẹ̀yìn ìwé ránranran kan náà ni ààbò ẹ̀kọ́ wàláì tẹ bá àwọn táwa ń bá gbé láwọn professors àwọn phd holders in different fields ẹ rẹ sìn lára wọn àfọkọ̀kan tó bá yàwọ́ eléyìí là ń ta ń pèpè sí nìyẹn o islam ní ọlọ́run ní wàlá tansa nasibaka mina dunya ẹ dákun ẹ mẹ́jà ṣe jàǹbá fúnra wa o kí wọ́n wá nàìjíríà lónìí bí wọ́n bá láwọn fẹ́ pín wọn ní ẹni ọ kọlifáì nù yín ni ẹ mú wa nígbà táwa ọba wa kọlifáì wọn mẹlòmí àbí wọn ní mú aha nípa báyìí àti pé bá a tiẹ̀ wá pò wọn ẹlòmíì lè kó wọn tiẹ̀ wá sẹ́ ìjọba má wá sẹ́ ìjọba dá kọ́mẹ́tì ọ̀dọ́ sùtù lẹ̀ ká máa káwọn ìyàwó wa wá kọ́ ọ máa pọ́n wọn lé kọ́ ọ máa mọ iyì wọn kọ́mọ yìí pé ní ọkùnrin ọlọ́kùnrin ní ọmọ lóun fẹ́ ṣèwù ìyàwó ìyàwó torípọ̀ fẹ́ bímọ ó gba àwọn ọ̀rọ̀ ránranrun mo bá medical doctor kan jàǹjò ní èmi rẹ̀ ti wá padà dọ̀rẹ́ obìnrin medical doctor wà lọ́spítù ń sin àtẹ́ǹdì sí obìnrin lọ́wọ́ wa lọ́ọ́ fẹ́ mú kinní kan ọkàn já wọlé ọkàn jáde mo á pè ẹ̀hún ní sẹ́ mọ̀ pé dókítà lòun ni mo ní à ń so wọ̀ tó bá jẹ́ dókítà ńkọ́ ìṣe necessity tí ọba sóbìnrin mọ́ ni wọ́n tó lè rí òhò yàwó yàwó and obìnrin medical doctor wà nù létí ń attend sí ọ̀wá ń já wọlé ọlẹ́yìn mẹ́ dókítà ni ọ́ ṣé nítorí táwọn èèyàn mẹ́tọ́ wọn tí wọn ò béèrè right wo ló ní ìwọ kò ń treat yẹ èmi rẹ̀ náà ti dọ̀rẹ́ nísìnyí o gbogbo àwọn nǹkan wọ̀nyí ni à ń sọ báwa bá láwọn ọmọ tiwa tó gbọ́ yé wọ́n mẹ́sìn lọ́wọ́ wọ́n sì mú mẹ́sìn náà lọ́wọ́ èyí táwọn wà nù a máa ń repeat yẹ o ẹ dákun boko jẹ́ ọba gbẹ̀sìn lẹ̀ haramu ni àmọ́ boko jẹ́ ọba ní gba islam lọ́wọ́ yẹn kódò ó lè jẹ́ wájibu wàláyé ó lè jẹ́ dandan torí pé ní bàbá léèyàn ń bẹ àbúrò ọba islam kéyìn ó sì dínà bí táburú ti bá ìsìláàmù dandan ni kọlọ́nkọ́ mọ́sá sàmànà wa o láti ṣe ẹ̀rí eléyìí mo ní àwa mùsùlùmí a lè kọ́ ìmọ̀ garibu èyí wọ̀n wá pé ká ju ìsìláàmù lẹ̀ bàbá báwọn náà ti ń ṣe nù báwọn náà ti bí wọ́n ti ń ṣe nù àwa tá a bá máa ń ka islamic Uh, literature ọ̀rọ̀ nípa islam ọ̀rọ̀ nípa ìtàn islam lóde òyìnbó ẹ lọ́ọ́ wọ àwọn wo ní ń kọ́ àwọn wo ní ń kọ́ àṣọ ti sin tá a ṣẹ̀ṣẹ̀ ń rí ọmọ mùsùlùmí díẹ̀díẹ̀ àwọn tá à ń pè ní orientalist almustashirikun àwọn òyìnbó tí wọ́n kéwú tí wọ́n sì mọ̀ wọ́n kéwú mo ní engagement pẹ̀lú professor kan láti germany ní two thousand and five two thousand and six professor arabic language ni mo wá ṣe bíbí àwọn professor tó yẹ pé ní yọkàn lè kánú eh, takada lásán ni kò lè sọ asọlárúbáwá ṣe meeting pẹ̀lú rẹ̀ ní madina níbi tí èsè nu mọ́sálásí ni o àyè kan bẹ táwọn tí èsè mùsùlùmí ní outskirts madina lè wọ̀ yóò súnmọ́ wákàtí kan lárúbáwá là ń sọ tí ó sì fi kan pé méjì àmọ́ kò kú ò ní germany o <laughs> kò di kọ́lá kò di mùsùlùmí ọgbọ́ lárúbáwá kọ́dà ju ìmọ̀ọ́mù mọ́sálásí mi lọ àmọ́ síbẹ̀ kọ́dà ńgbà tí ẹnìkan fi bá a ṣàwádánù àwọn tá a jọ jókòó pé a ah, ó ti dà fáa. <laughs> bó ṣe ẹgbẹ́ kí ló fi dá wa lóhùn àwọn oníṣẹ́ mọ̀ pé gẹ́gẹ́ ọba tó ń kọ́ wa géwu gẹ́gẹ́ bí mọ́mú Gazali ṣe wí pé èèyàn kọ́ ní máa ń túṣì ẹ̀sìn fún rẹ̀ lárúbáwá ní sọ o àwọn òbí yàn ẹ̀sìn òdodo ló sì sọ ọ̀pọ̀lọpọ̀ wa ayé ọlọ́nkà bá wa ṣe táwọn òbí wa jẹ́ mùsùlùmí ni àwa ká mú ìsìláàmù fúnra wa wàláì ọgbọ́n tó fi yọ rẹ̀ nu ńgbà ẹnìkan tiẹ̀ tún bá dámọ̀ràn tó tún bá ṣàwádà ó gbélé yìí tá à ń sọ yìí ni pé báwọn náà ti ń ṣe nù àwọn kéwú ẹni ó kéwú kìí ṣe pọ́rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ bá dẹ̀ wò ó mọ́nítà bá ń ka literature Islam ó ṣe ni láàánú ọ̀pọ̀lọpọ̀ òwe tí ó jẹ́ lórí Islamic law ní fíìlì tèmi àwọn ní Islamic studies náà nírú problem bẹ́ẹ̀ àwọn arabic language náà ńgbà kọyàn léde larubawa tá n fẹ ìbò kọ àwọn tó wá ṣe gbogbo òwe tá n lò yìí wọn ṣe mùsùlùmí òun lẹ́yìn máa gbọ́ àwọn bí àwọn kíni ignaz goldzehir ọmọ hungary joseph sacht àwọn lọ́yọ̀ ó ti kà ń gba àwọn wà ń lè introduction to islamic law joseph sacht ló ṣe àwọn samuel zwemer ọmọ amẹ́ríkà lòun àwọn fada lemens ọmọ france lòun àwọn bernard louis òun èkú ń bẹ dìsín ọmọ amẹ́ríkà lòun náà àwọn william montgomery ward tó ṣe muhammad imaka ìwé kan tó pọ́pùlà gbogbo iléèwé ni wọ́n máa ní gbogbo yunifásitì muhammad imaka ó tún ṣe mí ó pè ní muhammad in medina hmm, ẹ máa wá rí àwọn ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ montgomery watt ọsọ nù introduction ìwé rẹ̀ muhammed maka èyí tọ́pọ̀lọpọ̀ wa ń wí lónìí tá a mọ̀ tún mẹ́ ó ní reason tóun fi máa sọ pé the quran says òun ò ní pọ́lọ́ ń wí o torí pé òun ò bìlífù pé ọlọ́run ní sọ̀rọ̀ nù alukurani àmọ́ kóun fi play safe tóun ò ní gbẹ́nì kankan òun ò ní pọ́lọ́run ló wí òun ò sì ní pọ́lọ́run kó wí quran wí the Quran says tọpọlọpọ wa náà máa lò lónìí Montgomery Watt ti sọ àṣírí nínú introduction ìwé rẹ̀ Muhammad Mecca àwọn wọ̀nyí ni ọlọ́nlọ́sàánú ọ̀pọ̀lọpọ̀ wa bàbá ìwé wọn la kà gbogbo àwa tá a bá múwèé mọ́ kéwú díẹ̀díẹ̀ báyìí ìwé wọn la kà kódà yìí tó ṣe ni láàánú ebe èbó là ń wí hùn mo research into Yoruba translations of the uh, noble Quran àwọn tó túmọ̀ kuraani tẹ́dẹ̀ mi tẹ́mi ń sọ èdè yorùbá yìí ẹgbẹ́ kí ni mo find out n tí mo discover panilẹ́kùn ẹni ọkọ translate yorùbá completely Quran kuraani sí yorùbá reverend ms cole ní 1962 reverend ms cole wọ́n sì tẹ̀lé kó èyí táwọn bàbá wa wá tají tí wọ́n padà kójọ kọ́lọ́wọ́ san wọ́n lẹ̀sán dáadáa ńgbò ló tó ṣẹlẹ̀ nineteen seventy two seventy three lẹ́yìn ọdún bíi mẹ́wàá tí tí translation kóòlù ti rìn kí kóòlù kéwú reverend ms kéwú ló fi mọ kuraani tu kò kó reverend o joseph sartre ò kó ní ẹ̀sìn ẹ̀ o gold zeheri ò kó o zuwemeri ò kó o barnard lewis okuo, montgomery watt òkú o wọ́n sì makewu, ẹ̀gàn ni ẹ̀ wọ́n mọ́kéni wọ́n mọ́kéwu. ọ̀pọ̀lọpọ̀ ntí authority tí à ń rìn láìlé lórí dọ̀la ẹ̀ntì ọ̀bá mọ́kéwu adúgbòlọ́dọ̀ ọlọ́ngbà táwọn bàbá tún fi kéwu kún tiwa sẹ́mi pé àwa tún lè mọ́ kéwu díẹ̀díẹ̀ àwọn tó yẹ pé ní islamic studies rẹ̀ èbó nìkan lọ́mọ kò síbi òsè ní máa lo ní táwọn pè ní encyclopedia of islam encyclopedia of islam Ah, wo ló ṣe kò sí mùsùlùmí kan nù wọn. àwọn wọ̀nyí kéwú <laughs> irú èyí tá a ní kẹ́yìn ó ṣe yá àwọn ti ṣe ẹ̀yin náà lọ kọ́ mọ wọn báwọn ti wá di ẹ̀sìn tí wọ́n mú tí wọ́n gba tiwa mọ́ wọ́n kéwú wa wọn ò sì jẹ̀sìn wọn lẹ̀ kí ló burú kí mùsùlùmí náà lọ kọ́ ẹ̀kọ́ tá à ń wí yìí ọgbẹ́sìn ẹ̀ mú ibi tọrọ wà nìyẹn ẹni ọba wa nírú eléyìí haramu ni n ti sọ òun gan haramu ni